ẹ̀gbọ́n tèmi Kamaldeen Àdìsá ọ̀gàn. wá sí mi. Gbémi sí. Sá Sá. I'm your childhood friend Abikali. Mo tún mọ̀ mi, ṣé àwọn kìíní yóò. Ah! Tinubu, what is wrong with you? Sọ mi lè gbà lọ́wọ́ ẹ̀ka méjì. What will I that? So like how? How? Tell me! Ọ̀tọ̀ ni bẹ́yìn èèyàn wò, ọ̀tọ̀ ni Ọlọ́run ṣe wò. Lọ bọ́ lọ́hùn kó o bá sọ. Ah! ìfẹ́ ìfẹ́ lù ọ́ ní o ẹ wá ní àwọn owó báyìí tẹ́ bá fún ọ ẹgbẹ́ wọn gbé ilé ẹgbẹ́ ilé fún wa káàmù. Ah, ah, fẹ́ bẹ́ẹ̀ nìkan jà fọwọ́ gún gbogbo lé mú mi. tí kì í mú gbogbo lé bá lè fọ́ fọ́fọ́. sórí lè tó ń lẹgbẹ̀ẹ́ mi yìí òun ni wọ́n ń pè ní atákéré ìyọ̀dùn. owó ọ̀rẹ́ jẹ́ kó o bẹ̀ yẹn nu ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn o. ẹ máa ń ju ìta. I can't. Àwọn Nollywood yẹn torí yẹ ọ̀rọ̀ wọn lé ní mi ò ṣe wọbẹ̀ ó yẹ kó mú mi gàlà ní báyìí pàpà ṣiṣẹ́ mo lè ṣe Genevieve mo lè ṣe Ìyálọ́lá Àdìjẹ́ mo lè ṣe ṣáájú mo lè ṣọdún ládé kí n ṣọkùnrin ni o mo lè ṣe Ibrahim Chata mo lè ṣe Fẹ́mi kò sí mi ìwọ ẹbí Démọ́lá èmi gangan ni gbogbo àwọn pípù yẹn ìṣètí mo lè máa máa ẹ̀sà ibi tó lè dé mo lè double cast ara mi màá sáré ṣèyàn sí màá ṣòwò dé later. torí kí n má bàa dẹni ẹ̀kọ́ wọ́n ní kí n lọ kẹ́kọ̀ọ́ mo kẹ́kọ̀ọ́ tán orí ikọ̀ náà nítorí mi ò rí nǹkan kan. ẹ mú ẹ kì í ẹran tí òrè lẹ́gbẹ̀ẹ́ yìí sẹ́yìn ọmọ wípé ọdẹ tó bá ní fọ̀ lẹ́ẹ̀kan náà ní kọjú ẹ̀rín nígbà ni jọ àwọn owó tó ń lùlù fún lùmí ẹ tó fi ń jọ lórí omi. mr sele ah doctor ẹ rọ sá ìyàwó yín ti lè. ewọ ewọ. tó bá ń ṣe pé akínmọ́lájà kàtúnájẹ́ ni mi ìbá jẹ́ kó mọ̀ pé ayé kù síbì kan. ayé ní kọ̀rọ̀ ayé kù síbì kan ibi tí ayé kù sí ni wọ́n ń pè ní ìmùlẹ̀. àti kí ló ń pè ní foríbalẹ̀ falágùn àti ọmọdé àtàgbà ní foríbalẹ̀ falábẹ́. tí máa kò tí máa romi lójú irọ́ ni mo wá. after tí mo instruct ẹ pé kò má bẹ anybody jà mo tún lọ báyọ̀ jà mi. báwo lè ṣe wọ́n mọ̀ pé mo báyọ̀ jà. ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mímọ́. kéèyàn ò bá rìn ní bèbè irọ́ wọn kì í pa mọ́ ẹni tí ò gbàdúrà kọ́ mọ́ṣẹ́ kò ní gbàdúrà kọ́ mọ́ kù. àrùn kúkan ò sí láyé yìí bí ẹni tó a bí tí ò bí yàn. ó bẹ́tà kẹ́ tètè lọ fún gbàjá yìí kí o lè dandan yìí. ta ló fẹ́ forí jálé agbọ́n ta ló kó òṣàláyà àkùkọ tó máa ṣá òṣèkìlọ̀ níṣẹ́ ló tún fi òròmọ adìyẹ láyà bẹ́ẹ̀ lẹ́yẹ ò jẹyẹ lọ ẹyẹ ò lórí méjì. wọ́n ti mú wáyé kí tó máa yẹ. Ah! iye ẹ fún kí n mọ̀jọ̀ èdè kí n dìbò rẹ̀. olúwa òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ láíláí.

ṣáìdá ọlọ́jà náà ló ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó yín ẹ ti bàjẹ́ ọmọ jẹ́ ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó yín tẹ̀rí ti bàjẹ́ ọmọ wọn jẹ́ títí bíbá máa wí ṣáídá ló ń pariwo títọ́ mu bá máa wí ṣáídá ló ń ké wò ó. ọmọ yìí mọ̀ pa mí o. ó bá di má para rẹ̀ ó tẹ́ ààyè ká lò ó dáadáa ni báwo bá lò ó dáadáa ayọ̀ọ́lẹ̀ òní rẹ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní bá sọ lọ́la mọ̀ gbà. àná rẹ ló gbọ́dọ̀ wíjọ o. àná ti sọ̀rọ̀ òní ti sọ ọ̀la ń kọ́. ojú a máa mú jọ o. Ah ojú a máa mú jọ mm-hmm. ojú a máa mú jọ èmi mo dára tó yé ti bàdé ọmọ wọn jẹ́ ojú a máa mú jọ mm-hmm. ẹwà ojú a máa mú jọ ni èmi mo dára tó yé ti bàdé ọmọ wọn jẹ́ àṣẹlẹ̀ àbọ̀ wa bá ní ṣáìdá ojú a máa mú jọ àṣẹlẹ̀ ẹwà a máa bọ̀ wá bá èmi mo dára tó lè tẹ̀rí ti bá yọ ṣáìdá ojú a máa mú jọ ẹwà ẹwà a máa èmi mo dára tó lè tẹ̀rí ti bá yọ ṣáìdá ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó ní ìfẹ́ ètì bàdé ọmọ wọn jẹ́ ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó ní ìfẹ́ ètì ọmọ wọn jẹ́ ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó lò tẹ̀rí ti bàjẹ́ ọmọ bàjẹ́. ti bí bá rí ṣáídà tó ń ṣáídà ni. wá ṣe gbogbo nǹkan tó ṣe fún ẹ kí ló ṣẹlẹ̀. mo ti ní memory loss wáyé mi rí wáyé mi rí pọ̀pọ̀ ọ̀tàn mi lórí ọ̀tàn mi lórí jẹ. Ah, ah. ọ̀rẹ́ mi ibo ló ń lọ tó dẹrù tó tó eléyìí. Oh, bẹ́ẹ̀ là ń bi ni o. ṣebí màámi ni màámi ò jẹ́ kí n sinmi nínú ilé àwọn ọlọ́mọ eh, báyìí ló ṣe sùn kí ló ti sùn jù ó ti jẹun jù ó ti sọ̀rọ̀ jù o ti dúró ju kí ló dé mo ṣe dàgbà tó yìí kí màá máa dictate mo ṣe máa live life mi mo dẹ̀ wá wò pé ah, mo jẹ́ kí n tiẹ̀ fi wọ́n lẹ̀ díẹ̀ kí n fi lélẹ̀ kí n tiẹ̀ wá bì kan kí lọ forí mi pamọ́ sí i. nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀rẹ́ mi yẹ kó tiẹ̀ ti mọ̀ wá àwọn ìyá yẹn tó bá ti ń dàgbà bẹ́ẹ̀ wọn a máa wùwà bẹ́ẹ̀ ah, ó ṣe dàrú ṣebí torí ẹ̀ náà ni mo ṣe ní kí n tiẹ̀ wá bá ẹ kó tiẹ̀ help me sọ́dọ̀ ẹ̀ for some while tí bá ti rówó tí bá ti ṣàwójọ má gbálẹ̀ tọ̀dọ̀ má lè fi ọ̀dọ̀ ẹ̀ lẹ̀ jọ. olùwákàrà mọ̀ yẹn kò kí n ṣèyàn burúkú náà oh. sí mi. mo máa bọ̀jà yìí bí bá jẹ́ kí bẹ́ẹ̀ gbé. thank you thank you thank you God bless you. rọra o má fẹsẹ̀ gbá kan. ṣe orí wo ó ga fún yìí ó ga fẹ́ kó má lè máa béèrè èèyàn tó bá ti wá ẹ báyìí o kàn máa jókòó sílé ẹ o tiẹ̀ ń yọ̀dì àbí kò tiẹ̀ pé pé àìlú ọ̀rẹ́ mi báwo ni. ó ga lára ẹ. ó mọ̀ pé mi ò kí ń ṣe ewé èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ ni má bínú ọ̀rẹ́ ah. mi á. níwèé mi ìbínú. ká tiẹ̀ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo rí lédì kan sìn ṣáídà mo pàdé ẹ̀. aside ah, that ọ̀rẹ́ mi ni bíbá ìlú ń gbé. ẹ ó ń gbé pẹ̀lú ẹ̀ bíbá. ẹ kí ló ṣẹlẹ̀. Ah, mo mọ ṣáídà dáadáa mo mọ̀ ju ara ẹ̀ gan lọ ó láti wà very careful pẹ̀lú lady yẹn o ẹ́ tán bá ní kàn ṣe sàdákátà fún yàn báyìí olóyè kan máa ṣe sàdákátà fún bó ṣe wà yẹn kò sí nǹkan tí ó lè dá lára kò sí nǹkan tí ó lè ṣe ó láti wà very careful ṣe. ṣáìdé lè mo ti mọ̀ tipẹ́tipẹ́ orí àti kékeré mi ni kò bí tó èmi rí kò wà tí ò dáa sí mi rí òǹgolú tí wàá máa ń ṣoore fún mi ṣáìdá ilé ikọ̀ ah, ah, mo ti mọ̀ ti pẹ́. mo mọ̀ dáadáa ọ̀rẹ́ mi mo mọ̀ ṣáìdá yìí dáadáa kò sí nǹkan tí ò lè ṣe. mo gbójú ṣáìdá ilé ikọ̀ gbójú ṣáìdá ah, ilé ikọ̀. tí bá ti ń kọ́ tó bá ń parẹ́ ìwọ lòun máa sọ fún mi kó mo sọ tèmi oúnjẹ wájú oúnjẹ jọ oúnjẹ yìí oúnjẹ àsán láti wà very careful ṣáìdá mo mọ̀ ṣáìdá dáadáa o kò sí nǹkan tí ò lè dá lára. mo kúrò lórí ohun tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Yorùbá àwọn Yorùbá Ọ̀yọ́ tó máa ń sọ ẹ̀. Eh, mo ṣàṣọ tèmi. àní kúrò lórí ẹ kí ló fẹ́ jẹ kí ló bẹ̀bí fẹ́. àmàlà ni o àtẹwédú. Ah, ó tiẹ̀ ti dà ó ti pẹ́ ta ti jàmàlà mọ́ nínú ilé yìí gbogbo bọ́ sí kíchìn kò lọ ó mọ̀ pọ̀ yọ ni ó máa ro dáadáa tó máa fẹ́lẹ́ àti gbẹ̀gẹ́. má gbé yẹn wá o èmi ò ṣe sáyédá tó ń gbé pẹ̀lú ẹ o àlejò ni mí níbi ìbá ilé ni kò tẹ̀mí sí rẹpẹtẹ lọ dáná fún mi jọ torí ọlọ bọ́ sí kíchìn kò dáná. o lè jálejò ń bomi bọ̀ lọ́dọ̀ tèmi ò kí ń ṣàlejò. ẹ ṣé mi ni wàá dáná ni wàá gbà mí <laughs> èmi ni wàá bọ́ sí kíchìn tó máa lọ ra àmàlà. o oh, serious wo bí bá ṣe rò ló ṣe máa gbà o. ṣáà ti rò bákan bọ ewédú ni mo fẹ́ o àti gbẹ̀gìrì <laughs> má pẹ́ o gbígbóná dẹ̀ ni máa jẹ. inú rẹ̀ mi sì yà. máa jẹ máa jẹ no save my person and then mi ò dẹ̀ lérí nǹkan tí ò dáa báyìí kò fẹ́ máa wọ̀ ilẹ̀ aláì kò wọnú ẹ̀. ok um, kí ni kan tó rí náà ìwà tọmọ tó ń gbé kiri mo mọ ọmọ yẹn mo mọ oyin ẹ mo mọ bóyá ń ṣe mo mọ ayé tó ń gbé nínú ayé máa jẹ́ ọmọ yẹn kì í ṣọmọ gidi i'm telling you o máa ní láti dẹ̀yìn lẹ́yìn àwọn tó bá dẹ̀ dẹ̀yìn i'm very sure pé ọmọ yẹn máa pẹ́ ó máa pẹ́ wà láàyè ó máa pẹ́. yínká ṣé bó ṣe ń wò mí ó fi pé mi smart àbí. ah ah i don't say you be smart boy na. Ah, yínká jẹ́ kí n sọ kí ni kan fún ẹ sórí bọ́mọ yẹn ṣe wà yẹn mò ń tàn ni o ọlọ́run bá ń gbọ́ sọ̀rọ̀ pé mo mọ̀ pé bọ́mọ yẹn ṣe wà yẹn o rò pé mo mọ̀ pé only faith life ṣá. ẹ nà o. èmi mọ̀ rẹ díẹ̀ èmi mọ̀ bó ṣe ń lọ normal normal o torí pé mo gbọ́ ọmọ yẹn wá sílé mò ń pampa ọmọ yẹn ẹ ti fi ìpè bóyá mo ti kọ́ ọmọ yẹn jẹ kúrò bẹ́ẹ̀ náà. irọ́ ni o. a mo kó jẹ́ ti gbé wa ẹ̀. ojú ayé lásán ló gbé. ọlọ́run bá ń gbọ́ bàbá la faith life ló lì bó ṣe gbà yẹn mo mọ ọ̀rẹ́ yẹn tó jẹ́ èmi má kàn play along ni. Oh. Ah. ṣé o mọ̀ pé bọ́mọ yẹn ṣe wà yẹn tí n bá de iṣẹ́ tí n bá kẹ lójú tí mo kẹ nímú mi lè rí iṣẹ́ ìjẹ́ ah ìdán. Ah, ọlọ́run bá ń gbọ́ sórí bọ́mọ ìṣòwò ẹ̀ mo ti jẹ́ṣẹ́ pa. Eh, mo ti jẹ́ṣẹ́ gan-an ọlọ́run bá ń gbọ́ sórí ọkọ tó mọ̀ ẹ bá fẹ́ sílé eh. kò lórí ọkàn jẹ lára ẹ̀ mọ́ gbogbo àlàáfíà rẹ̀ pàápàá táwọn ni mo ti jẹ tán. Ah ọlọ́ọ̀ bá ń gbọ́. filẹ̀ idán. ọmọ ìyá mi àjọ wa ni ó ti yẹ mẹ́rìmẹ́ àjọ wa ni ó ti yẹ kúrò bẹ́ẹ̀ lọ. àwọn egbò ìjẹ́ nìyẹn ọmọ iná kan ṣe pé mi gbọ́dọ̀ rí i pé kò máa ṣe nǹkan. nọ́mbà eh, nọ́mbà àyèbí ah, náà orientation náà pọ̀ lórí. ẹ eh, na ó tì. àjọ lo fake life fúnra wa náà ni. Ah. <laughs> ṣáìdá ọlọ́jà náà ló ọ̀rẹ́ mi ó kàn máa ń dán lójoojúmọ́ look at you thank so you thank you ah mm. bọ̀rẹ́ mi ò ń gbádùn oúnjẹ dòdò ẹnu mi ń dùn. ẹ ṣé ah, láìkí lé mi. o rí ibi tó ń gbé mi. Ah. Premier League yàtọ̀ sí La Liga. <laughs> Ah, ọmọ ó pọ̀. ọ̀rẹ́ nǹkan tí ẹ ní kí n ra apartment for a while kí tẹ ṣì ló for a while kí tó di pé mo mú un. really yeah. but mo gbọ́ pé wọ́n lọ tún fẹ́ get ibì kan again ẹ ò mọ ilé apartment ni nà ń bọ mo fẹ́ ra mansion ni ló ń mọ tí level bá ti change ó yẹ káwọn ayé máa rí mọ́ wa pé no level bá ti change. <laughs> Ah, mo cherish the ṣá. thank you. Eh, eh, ṣó ti ẹ̀ gbọ́ honourable ajíṣafẹ́. ṣé yẹn eh. ìyẹn ti broke nàkú ló lọ́mọ. honourable ajíṣafẹ́ ò broke. really ò broke recently mo ṣẹ̀gbọ́ pé ó ṣe contract kan ni. yeah máa yẹn hot My hand hot ọmọ tó ń sọ ní báyìí nífún mo gba nọ́mbà wọn kan kò broke o. o gba nọ́mbà wọn yeah mo gba contact. o ní nọ́mbà wọn báyìí mo ní nọ́mbà yìí. mo máa ké pè wọ́n. fún mi fóònù ẹ fún mi fóònù ẹ. Ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ fi fi sáré pé wọn sáré ṣá wọn lágùn. ẹ ọmọ. ọ̀ya. Ah, mo rò pé máa yẹn ti broke ni Ọlọ́run. kí ló broke. Ah, copy this? Hello? Hello. Yeah. Honorable Ẹ káàsán. Ẹ káàsán, ta ló ń sọ̀rọ̀ yìí? Ṣáídá ló ń sọ̀rọ̀, Ṣáídá ọmọ ọlọ́jà. Ṣáídá ga o, ẹ̀yin fọ́nbù o, ibo lẹ wọ rẹ̀ sí láti jọ ǹjọ́ ẹ̀ tá àti ẹ̀rí fìrí yín. Ṣé o mọ̀ pé òkè yìí ò jẹ́ arókè really. Mm, ah, mo try mo wà okay mo pé ah ó jẹ́ kí n ti ṣí àwọn ọmọ mi wọlé fún babaláyé yìí náà mo ò dé wá gbúròó yín mọ́ pé ah, ọjà wà ńlẹ̀ ọjà gidi ni o àwọn ọjà tó àti náà ọjà tẹ́yìn gan máa rí tẹ́ máa rí pé ọjà rèé mo bẹ́ẹ̀ lẹ̀ ok ìyẹn ti dáńgbà yìí mo fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ mi recently so ma fẹ́ kó káwọn ọmọ yẹn wọlé àwọn ọmọ ọ̀lẹ́ ayé àwọn ọmọ ṣẹ́nà sàn ọmọ ṣẹ́nà. <laughs> ẹ̀yin trust me now ẹ̀yin trust me now ẹ má worry kódà ọjà tó máa wọlé lọ́tẹ̀ yìí kódà ẹ jẹ ṣàwámà ẹ jẹ fried rice ẹ jẹ chicken ẹ jẹ chips kò sí nǹkan tẹ́ ẹ̀ ní jẹ ṣó ti yé yín. Ah! <laughs> ẹ má worry má gbórí wọlé ẹ má worry ẹ trust me bẹ́ẹ̀ ni nọ́mbà mi ni. Uh, all right. Yeah, take care Okay. kí ni ẹ. got to number ẹ̀kẹ́ oh, like ẹ̀yin nìyẹn ẹ̀yin sure gone orí one wà My forward ẹ̀ sí ń sìn all right take, take care sir take care. okay all right. okay okay ọ̀rẹ́ mi torí pé mo sọ fún oh, ẹ oh, ìròyìn ayọ̀ rèé. mo lè fún ẹ ní òfò. Ah, èmi rò pé máa yẹn ti búrọ́kù ní èmi ti búrọ́kù jọwọ́ ẹ̀ ti gbó ti pẹ́. wáò ọ̀rẹ́ mi mo fẹ́ ṣayé fún ẹ lọ́sàn kí ló fẹ́ mu. ẹni tí wà ó gbogbo ẹ̀ ló wà ó. gbé champagne jáde ọ̀rẹ́ mi. ẹni eh, tí mo wá kéré mi. yé máa ṣayé fún mi láwọ̀ bá ṣayé fún mi. ṣayé fún mi ṣayé fún mi ṣayé fún mi ṣayé fún mi. bẹ́ẹ̀ ni máa gbádùn ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó yìí tẹ̀rí ti bàdé ọmọ wọn jẹ́ títí bíbá máa wí ṣáídá ló ń pariwo títọ́ mu bá máa wí ṣáídá ló ń ké wò ọmọ yìí bàbá ó bá di má bàrà rẹ̀ ó tẹ́. kí ló ń ṣẹlẹ̀ bíbá kí ló fa fàájì tó tó eléyìí. ọ̀rẹ́ mi ló ń ṣe prepared day Very good ọjọ́ birthday, bẹ́tìdé ẹ̀. àwọn happy birthday na advance. yes o. Oh. i wish you long life and prosperity. amen. ọlá yẹn máa nẹ thank you. thank you sir. thank ah, you. ọlá máa nẹ gbà ni. ọlọ kò sí wàhálà ẹ jẹ ara yín. ok now. Eh, ó ṣe pé márùn ìdí mi oh, thank you. ẹ má gbàgbà àná sá o. àpọ̀ mi o. ọ̀rẹ́ kò sí problem bẹ́ẹ̀ ọmọ orílẹ̀ èdè ṣe mẹ́lẹ̀ mẹ́lẹ̀. Ah, àṣebí wọn náà gbọ́ nǹkan tí mo bẹ̀rẹ̀ mi lẹ́kùn ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi náà ni. òfin gbé ká join wọn. join àwọn ah, alágbe ìgbà tí mo ti rójọ tó ń ṣe báyìí tó ṣàlàyé kinní kan kẹ̀kọ́ mo ti mọ̀ kó jẹ́ wa oníṣìnà ni alágbèrè jẹ́ ká máa lu ọdún nílò jọ́ máa lè ṣèbájú wa lórí alágbèrè. ká ló dáadáa ni báwo bá lò dáadáa ayọ̀ lẹ́nu ṣe náà. mo ń tọ́ láti reply àwọn client mi. jẹ́ kíní kọ́rẹ́ mi wá fún ẹ lómi àbí drinks anything to bá fi fẹ́ ilé ní ilé ẹ. all right baby. Mm, the queen. gaaw. ó lè máa ṣe kan tó wà important nínú ilé náà. ẹ jọ̀ọ́ bá mi get drink fún baby mi. okay short nine ìwọ̀n lẹ́fẹ̀ẹ́ àbílẹ̀ tó ṣe o. no i want chill more. yeah. Baby, you are too raw. You know I like it raw. I know, right? Dark <laughs> <laughs> Queen! Okay. <laughs> oh, shit there. Okay. God bless you. Mm. Eh, Jara Dark Queen, ah, ah, mo rí pé èèyàn kọ́ lẹ̀kùn náà. Oh, ṣílẹ̀kùn náà. Hello. Hi. How are you? Ìgbẹ́ náà ló sẹ́ tí ó ti yẹ gbà. Ó gbé bó ṣe ń lé. Ó ṣe ń lé ti yẹn lẹ̀. Da queen. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀ ní ẹ wọlé lọ kí ẹ lọ ṣe fàájì tí yín kémi àti bébì mi ní privacy náà. Ok kò sí problem. Ẹ wo ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ó yá jẹ́ ká wọlé. <laughs> Ẹ wọlé. Ẹ Ete kyara. Yeah, thank you. Ìṣòro ìṣòro mi di ìwọ àbá. Kò kí ṣọ̀rẹ́ mi ẹ̀ mi ò mọ rí. Ọ̀rẹ́ mi ni Dapin tó mi mọ rí. Ó dẹ̀ wọlé kò dẹ̀ kí yan gbà. Ọ̀ Èmi kò fẹ́ kó kí wa tó bá ti kí wa báyìí máa distract mi. Ah. Baby, a tún rọ̀ wá ìṣó ẹ̀. I love it, you know I love you, bro. yeah! <laughs> Dapin òun ah, fi nǹkan pamọ́ fún mi o ah, eh, ṣé wọ́n lo ní ilé ìṣá. Ah, ìwọ gan mọ̀ pé mi mo ní. ìwọ ló ní ilé tó ti sọ ẹ́ dánmọ́ ọ̀dọ̀ pẹ̀lú gbogbo rádaràda tí ṣáídá dánwò lánàá tó sọ lédi club ó ti sọ lédò tẹ́ ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ ariwo everywhere tó ṣe ń mọtí ló ń fa sìgá ó dẹ̀ ń pé ó ti rí lé síbòmíì ó dìgbà tó bá fún ẹ ní quick notice kójú ẹ tó bó <laughs> ojú á bó ó dẹ̀ borí ẹ ò fẹ́ pé. Ah, ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ bí mo ṣe wọlé lánàá mo wà shocked bọ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí ah. mi ìfẹ́ kó rí mi bí èèyàn tí ò dáa kó rí mi kó dàbí ìgbà pé mò ní lára. ibi tó ṣe ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ bíi dẹ̀pẹ̀ mo pe nítorí ẹ̀ wọ́n ti rí ebe ó dẹ̀ nǹkan ti fi kọ́ nẹ́ wọ́n ti fi nǹkan kàn ẹ́ ó wá sọ̀rọ̀ bíi dẹ̀pẹ̀ ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kò ṣe kinní kan ó ti sùn wake up ó ti sùn ah ó ti gọ̀ jù wọ́n gbogbo ẹnu mo fi sọ ó gọ̀ ah wo adé ò ṣe mí o wọ́n rò bí ọtọ́ bá tọ́ bá ní ẹ bọ́ta òun bọ̀ níbì kan olórẹ́ kan síbì kan wo orí à pé orí àṣekínni orí àpéwá ó jẹ́ tètè wá nǹkan ṣe sí. àmọ́ ṣé mo gọ̀ṣà. ó ti padà gẹ́ẹ̀tì ọ̀rẹ́ mi daquin ìwọ kọ́ leléyìí nǹkan tí ń ṣe ẹ́ ó tún ń béèrè ó tún béèrè wo àánú ò ṣe mí àánú ò ṣe mí wọ́n ti fi ojú kan náà wọ́n ti fi ń wẹ̀yìn méjèèjì ó ti fojú ìranù wò yín. Ah! ìwọ náà mọ̀ pé wèrè tó gbé sílé kò ń ṣọmọ gidi kò ń ṣọmọ alálù kò sálùbáríkà kankan lára ẹ̀. aláà ah. ah. ah. tún ṣe mi máa máa tún ṣe ara ẹ. pẹ̀lẹ́ ọlọ́ọ̀bẹ yanjú ẹ̀. kò ṣe ọ̀rẹ́ kí n fẹ́ jẹ. ìsín ló ṣe mọ̀ gbé kíní wá fẹ́ mi tèmi tó ṣe. Saida ọlọ́jà náà náà ojú àwọn àbúrò ayé mi ẹwà dáadáa. èmi mo dára tó yín ẹ ti bàjẹ́ ọmọ jẹ́. what's like that? ó tó gé alùbàtà kò kí dání eléyìí tó ṣe fún mi ti tó gẹ́ ó ti tó gẹ́ mo ti ní sùúrù fún ẹ tó kí ló dé eléyìí tó gùn mí gàràgàrà ó ti tó nulẹ̀ yìí wàá máa mú mi wàá máa ṣe bíkọ́ ẹ pé wọ́n ló balẹ̀ ìwọ ló nílé wàá máa gùn mí gàràgàrà tálejò bá wẹ̀ wá wàá máa rán mi iṣẹ́ ó ti wá sọ mí dọ́mọ̀dọ̀ etí mi ti kú ó ti tó ó ti tó kúrò nílé mi ẹni gọ́gọ́gọ́gọ́gọ́ ni kò lè di ọ̀la láyé láyé. babe ma calm down gan o bó ṣe ń sọ̀rọ̀ o lè lọ lápá tension o. kí calm down. yes kí calm down nínú ilé mi. falubata lẹ̀ mo mọ̀ pé inú ilé ẹ̀ la wà. nínú ilé mi náà. what are friends for. ṣé bí mo ṣe fún ẹ ni. ṣé bí torí pé ojú ọ̀rẹ́ mi náà ló ṣe ń rìn. tó mo jọ rẹ ọjọ́ ta bá níbi báyìí níbi wọlé èyí ló èyí kò séèyàn tó lè gbẹ̀mí tí màá gbọ́ èyí ló ń lọ kò sí anybody tó lè gbẹ̀mí tí màá gbọ́ èyí ló máa kúrò nulẹ̀ mi. ṣọlá àwọn agídí tó máa ń ní tí mi ò ń láìkì ni mi láìka àwọn gidi. ló gbé ẹ̀rọ kó jáde kúrò lèmi ó lè jù bẹ́ẹ̀ lọ wọ́n ah. ti ní sùúrù fún ẹ tó ó yá gbé ìwẹ̀ kó jáde lèmi. àwọn ah, ò ní lè ṣe yẹn náà ó dá má bínú. mi ò bẹ ṣe bẹ́ẹ̀ o tó bá súnmọ́ mi máa ń lẹ́ ẹ̀fọ́ sí mi ò bẹ ṣe bẹ́ẹ̀ o. ṣó le tó yẹn náà. mi ò bẹ ṣe bẹ́ẹ̀ o ló gbé ẹ̀rọ kó jáde. má bínú o. Ah, ṣé kí lọ bẹ gbé ni. ṣé kí lọ bẹ gbé. o rò pé mò ń ṣe rí àbí. kí ló ń ṣe bẹ́ẹ̀ bí náà kí ló wà ń bẹ̀ kéèyàn wà ń lé ọ̀rẹ́ kó dẹ̀ ránṣẹ́ ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé nǹkan tó ah! eléyìí tí o bá síbẹ̀ jẹ́ kí lọ bẹ́ẹ̀ mú wò bóyá ó pé. Ah, ọ̀rẹ́ má má ṣe báyìí náà. mi ò ṣe bẹ́ẹ̀ o. má bínú. ó ti late ó yá. má bínú. jáde kúrò lẹ́mi kí ló ṣẹlẹ̀ kankan jáde kúrò lẹ́mi jàre ah, ó ti wá sọ mí lẹ́nu ó ti fi wá ṣerú kan. ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó ní nítorí ti bàdé ọmọ wọn jẹ́ lọ́mọ yìí wálé ìgbàdàn. sáídà sáídà ibo ló wá wọ̀ sáídà. ó ń sáídà káàárọ̀. káàárọ̀ ọkọ jọ̀ọ́ ṣo bá mi rí sáídà lọ́nà ìkùlé yẹn. sáídà eh. sáídà ti jáde kúrò nílé látàárọ̀ in fact ariwo òun àti mr kọ́lá ló jí mi ó dà pé nígbà tí wọ́n fẹ́ ṣí gate fún ìgbà tó ń lọ láàárọ̀. ó ti jáde kẹ̀. ah bí àtòrí pé ẹ̀yìn tọ́dọ̀ yín bọ́ sí ni ò jẹ́ kẹ́ gbáriwo wọn àti Mr. Kọ́lá ó ti jáde látàárọ̀ mà. Saida Saida tẹ̀mí sọ fún mi pé ó máa bá mi lọ gba ọjà lọ́wọ́ kọ́sítọ́mà mi ó wá bọ́ọ̀tà kò burú ebi gbà á wọlé ìwà ńgbò bá wa dé á máa sọ fún mi pé kí n mú owó wá á lọ gbowó lọ́wọ́ baba ńlá bàbá ẹ̀ ní kì í ṣọwọ́ mi inú ilé yìí ló máa bá títí bíbá máa ń wí ṣáídá ló ń pariwo títọ̀hún bá máa wí ṣáídá ló ń ké wò ó ọmọ yìí mọ́ pa mí o. ṣáídá. ló bá di má pa mí o. ṣáídá. mọ́mí kí ló dènà. ṣáídá kí ló ṣẹlẹ̀. mọ́mí kí ló ṣẹlẹ̀. níwọ̀n tán sọ wípé o ti jáde ní ẹnu géètì tí mò ń wẹ̀ kiri. idiot wo ló sọ bẹ́ẹ̀ lémi tí mi ti dìde lórí bẹ́ẹ̀dì látàárọ̀. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi gángan ti wá sínú yàrá ẹ̀ tí mi ò rí ẹ tí mo fẹ́ rán ẹ ń ṣẹ́ kí n tó tún lọ wù ẹ́ ń ta pé bóyá o ti bọ́ ta tọ́ni ọ ti rí ẹ pé o ti lọ owó sí géètì fún ẹ. ọmọ ẹ ti ń dàgbà o wọ́n ti ń dàgbà ṣe máa sọ pé ẹ ẹ wánu lẹ́ẹ̀bà mi èmi tó yẹ pé mi ti dìde mi ti dìde láàárọ̀ yìí mi ò ń pè mí jàre ó dà kò burú ìdílé wa lọ ra ohun tí mo fẹ́ kó bá mi rà ìdílé. dídé ni o má lò ti gbọ́ èmi mo dára tó yé ti bàjẹ́ ọmọ. àwọn ṣùṣe ọ̀nà. john tún lọ́nà pé sọ pé àwọn early morning routine yẹn let's not fail to do them okay. don't worry. It's fine, not to kill myself. I, I miss you so much, honey. I miss you too. What's your only could not sing but kí ló dé tó wọ́n ṣe ah baby mi she baby ah but uh, as a matter of fact i'm your baby. yes you yes abi. Uh, <laughs> you don't uh, worry. okay. tí bá ti parí nǹkan tí mo ṣe within three days i'll be back. please. yeah. má jẹ́ kó kọjá three days here. okay. and my baby. What? please take good, very care of him. okay, he's in safe hands. Yeah. I, I love you, honey. I love you too. Ah, ah, God, why are you like this? Ah, ah. Uh-uh. Would you let me go now? Jeez. I want to go. Uh, who's Joko? This is Sam. Yes. mo ti gbọ́ tẹnu ọkọ àti ìyàwó tòbí mo láwọn béèrè kan ọkọ iṣẹ́ wo lẹ ń ṣe. hotel manager ni mí sà. èló lẹ ń gbà lówó oṣù. mo ń gba hundred thousand. tẹ́ bá yọ gbogbo expenses tẹ́ ń ná lóṣù èló ló máa ń kù lọ fún yín. with hmm, thirty to twenty-five thousand ló máa ń kó. Hmm. ìyàwó. yes sir. iṣẹ́ wo lẹ ń ṣe. student ni mí mo ṣe parí school ni sir. Hmm. course wo lẹ ṣe. mass communication ni sir. ẹ lè fẹ́ ra yín. kí ló dé. ṣé tí ń wábi me o mi o sọ fún wa kí ni I think court for a very long time now. ṣe fẹ́ n sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ sà. abẹ́ẹ̀kọ́ máa gbà á bẹ́ẹ̀ lè fẹ́ ra yín kẹ̀dẹ̀rọ̀ra dìde kólíkálùkù o. ẹ sà ẹ fẹ́ kí n sọ̀rọ̀. bẹ́ẹ̀ni kó sọ̀rọ̀. ìyàwó mọ̀ pé ẹ lè fẹ́ra yín. ìjọ mú lọ́ọ̀vẹ̀ kan mi ìdẹ̀lẹ̀ fi sílẹ̀. o ò lè bímọ mọ́. Ah, ah. what kind of pain is this. mi ò mọ nǹkan tó ń sọ ọ bébì kò yé mi rárá. Hmm. ṣòtúrí nǹkan tó mò ń sọ fún ẹ ṣòtúrí nǹkan tó mò ń sọ fún ẹ nípa kéèyàn máa ah. káàkiri. nǹkan tó ti ń sọ òye mi báyìí I really don't understand kí lè tẹ́fi sọ bẹ́ẹ̀ sà because. fifteen ló ti ṣe medically wọ́n dẹ̀ ti advice ẹ pé kò yọ womb ẹ kó má bàa pa ẹ o ah. ti yọ womb ẹ náà. rárá o ah, bébì kò sí mi ò mọ nǹkan tó ń sọ o i really don't understand him. ẹ sà ah, bóyá ẹ ṣì wọ́n mú fúnra wọn ni i don't understand. exactly because èmi àti èmi àti ẹ ti jọ wà tipẹ́. Eh, mi ò parọ́ àbí mi ò fi taratara gbà ẹ sà. mò ń parọ́ ẹ dìde ká máa lọ. ṣùgbọ́n ẹni bá ti ní mò ń parọ́ tó dẹ̀ jẹ́ kó o tọ́ ni mo sọ kò lè dọ̀túnla. Ah! ẹjọ́ sẹ́ ẹjọ́ máa jẹ́ owó David tó ní tòótọ́ ni mo ti ṣẹ́yún rí. o ṣẹ́yún fifteen. bẹ́ẹ̀ ni bébì ìgbà ìmọ̀ ni ọkọ mi jọ please. o ṣẹ́yún fifteen fifteen times. ìgbà ìmọ̀ ni ọkọ mi jọ ẹjọ́ bá mi bẹ́ẹ̀ sẹ́ ẹjọ́ sá. ní sùúrù ìgbà ìmọ̀ ní kíni ló fi yọ oyún fifteen nígbà ìmọ̀ kò ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì fifteen good times ìgbà ìmọ̀ ni ọkọ mi jọ torí ọlọ́run. so o wa fẹ́ tún ìgbésí my friend keep quiet and let me talk o wa fẹ́ tún ìgbésí ayé mi bẹ̀rẹ̀ pẹ̀lú mi àbí. please mo ṣì lè bímọ mo ṣì ní hope mo ṣì ní hope. o sàn máa lùbáríkà gan tó lè bímọ. ọkọ mi jọ jẹ bá mi bẹ sàn jọ sáì bá mi bẹ. àìjọ sàn. ìwọ ló máa bá yé mi jẹ. Ah, tó o bá ba ayé mi jẹ́ kó síyàn tó máa padà ba ayé mi jẹ́ bí mo ṣe wà. kò sí nǹkan tó jù bẹ́ẹ̀ ọkọ ah. máa gbádùn ara wa ni. sọ́bí three days tí àwọn mi fi travel yìí ìwọ nìkan lè sẹ́ni mọ́ nílé pandemic. ọ̀nì ìyàwó I'm back. Honey, um, um, cider, cider. Ọba ti dé. Eh? Eh? Eh? What is this? Uh, ọba ti dé. àbí mò ń lálàá ni ṣé mo ṣe léwu. it's it's not what you think ó kàn wá mú nǹkan ni. ọba ti dé. Saida dídé náà kó má lọ náà. gbogbo I love you I miss you take care of my baby is this what it is. There's a mix-up somewhere, honey. Really? ọ̀rọ̀ yẹn ò dáadáa ni Saida dídé kó má lọ. àmọ́ abára rẹ̀ tiẹ̀ aunty. Mm. Eh? a ní má ṣàwọn ẹ̀yin bẹ́ fọ̀n lábàtà ẹ̀yọ̀ bẹ́tì omi lẹ́rọ̀ bó mu kú ni <laughs> mo ti gbọ́ sítórì ẹ̀ wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn báwo lẹ́tì nà pé eléyìí máa jáde last one. gbẹ́nu ẹ sọ̀hún gbẹ́nu òṣì sọ̀hún. aṣọ bẹ́ẹ̀ yẹ̀yà ó yọ̀ bá yọ̀rọ̀ náà you're talking to my wife. What tòun ọgbẹ́ni lọ bá ìjà rẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan Ah, ni ṣebí ọjọ́ mẹ́ta ló ní wọn máa lò no no no ọjọ́ mẹ́ta ló ní wọn máa lò kí ló wá ṣe lẹ́nìí no ṣé ò lè ní sùúrù dọ̀la tó máa péjọ mẹ́ta yẹn tó bá pọ̀ lálódé ni ṣé wàá bá nǹkan tó báyìí ah. ìrìkúrì tó fẹ́ rí náà ni o ti rí yẹn so what is that ah. please. máa jẹ́ kó mọ̀ wípé o ò ní ṣe mọ́ o ti ṣe tipẹ́ this will be the last one hmm. ọba ti dé káyìísì kí ló fẹ́ ṣe káyìísì náà kí ló fẹ́ ṣe ẹ́ẹ́ máa ṣe mẹ́wàá. má ti lọ lu ẹ jù. àná ọ̀la kí ló ṣe máa ń fẹ́ máa ń rọ̀ mí. bàbá ti dọ́là máa rọ̀ mí. tọ́nu bá máa rí ṣáìdá. ọlọ́run ti mú ẹ lẹ́nu ìwọ olórí burúkú gbọkọgbọkọ yìí orí kò ní tìjú sórí pé ojú ọ̀tẹ̀ tó bá ti ń gbọkọ èèyàn ládùúgbò ṣó yẹ kó jẹ́ ọkọ àti tèmi ló máa máa gbà sórí pé ayé ẹ ti bàjẹ́ báyìí. àbúlórí <laughs> burúkú lélẹ́yìn ló ń ṣí eré ni o fẹ́ kí n jèrè kí ló fẹ́ farọ́ bíṣì yẹn. ìyẹn mi náà. ó ya wèrè ni. sori pé ojú òtí ẹ orí pé ojú òtí atọkùnrin àtọbìnrin àti gbogbo àwọn náà fi ṣe yàyẹ but o ní tìjú àtọmọdé àtàgbàlagbà ló ń bẹ ẹ sùn. àbúrò ṣì lélẹ́yìn ni ó jáwèrè ni. ó gbá mi létí. kí ló fẹ́ ṣe máa tún gbá yẹn sí tó bá tún sọ̀rọ̀. ó ń bọ́kọ mi tí wọ́n tún fìyà jẹ mí lórí. tá a lọ kọ wèrè. Ah, orí ẹ ti burú má fi wo ó jẹ́ kórìí ẹ pé o. orí ẹ ti bàjẹ́ nǹkan tí mo máa ṣe fún ẹ eh, tí mo máa fojú ẹ rí. ṣe bẹ́yìn lẹ pè wá ẹ fún aláìka ṣiṣẹ́ tiwa ṣe gbọ́. madam ẹ ní láti bá wa dé station wa. lọ ṣe kí ni kí ni mo ṣe tí mo fẹ́ tẹ̀lé yín dé station. wọ́n ní o tẹ̀lé wọn. ẹ ní sùúrù tẹ bá ti dé station ẹ máa mọ̀ nǹkan tẹ ṣe tí bá mú ẹ. tọ́tọ́ tó bá ń tẹ̀lé ọmọ padà ẹ ti sẹ́yìn náà ẹyẹ bá rojọ́ àìsàn ọ̀rọ̀ níṣó. ṣó ti ráyè ẹ báyìí ṣó ráyè ẹ lóde ṣó ríbi tó bọ́rọ̀ lé ayé ààrẹ ṣó ríbi tó bá dé ó fi rẹ̀ ṣe lẹ́yà ó fi rẹ̀ ṣe sí kiri ṣé wọ̀dẹ̀kọ̀ lọmọ ni ṣé wọ́n nìkan lọ́mọ tó ń gbé inú ilé ayé yìí ọmọ pọ̀ rẹpẹtẹ tọ́jú ọmọlúwàbí tọ́jú ọmọ rere kí ló dé tí wọ́n wà nú ọmọ tó ń fẹnu ṣáta pé òun ta ni rádaràda ọmọ ẹ ojú ń tọ́ lọ mú ẹ tọ́lọ́pàá yẹn ọmú ẹ níbi ìrìnkúrìn ìrìn ìyà ìrìn ìrìn rádaràda ìrìn ta ló fẹ́ mú mi ọlọ́pàá wa mú ẹ ó yẹ kán tiẹ̀ mọ́nú bẹ̀ ni kó wà ń bẹ̀ kó wà ń bẹ̀ èmi gan gbà fọlọ́hún gbàgbé ẹ èmi gan gba kámù torí ò ní mi lára ó ti di ọmọ máyòde máyòde òde ti lé ọmọ wálé òde lé ẹ wálé àbí òlé ẹ wálé báyìí ò rí pé ìranù ló pọ̀ lọ́wọ́ ẹ òṣì mára ta mára yọ ó ti pọ̀ lọ́wọ́ ẹ jù ó wá jẹ́ kó ṣe ẹ̀sìn kiri kí ló dé mo tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run ó pẹ́ kí n tó rí ẹbí kí ló dé tó tún délé ayé tó tó tún ya tó ya kò kí Eh? ọmọ tá a bá ń bá wí tó ń warùn kí ó ṣe tán tó fẹ́ parun ni mo ń fẹnu sọ fún ẹ ní gbogbo ìgbà pé kò fi mí lọ́kàn balẹ̀ kò fi mí lọ́kàn balẹ̀ òun gbẹ́mìí mi gbóná ni tó bá dẹ̀ wù ẹ́ kó fi rẹ̀ ṣe ló dẹ̀ kú torí kò kàn mí bí n bá kú màá rẹ̀ ní sinmi orókùn kan tí yóò bímọ rí tán rí òkú ẹ̀ ń títì ni ẹni bímọ ọmọ ló máa sìn ẹni tí ò bí ọmọ ló máa sìn kí làwọn àbáká kí ni wàhálà ṣíò onírasẹ̀ kò burú tètè mọ bó ṣe máa ṣe rẹ o torí láńlọ́ọ̀dù ti mú ìwé wá báyìí wọ́n ní ká jáde nílé o. àbúrò orí burúkú ni bàbá yìí. ṣe tó ń bọ̀. ó ṣe máa ní ká jáde nílé lórí nǹkan kékeré tó ṣẹlẹ̀ yẹn ṣé àá ń jẹ wọ́n lówó ni. ṣé bí wọ́n ti kọ́lé ta fẹ́ kó lọ báyìí. ẹ wo màmí apáta ni wá nínú ilé kò sẹ́ni kankan tó lè move wa ẹ wo ẹ̀yin ẹ má ti yín o ẹ jókòó ti jẹ́jẹ́ àlè jáde lọ bìkọ́ àbúrò orí ló ṣì ni wọ́n ni tán ah, ṣé bí n ta yìí sọ nìyẹn ẹgbẹ́ ìyá ẹ ló ń pè ló lórí burúkú bàbá oní bàbá ló ń pè ló lórí burúkú àbí ngbà tó jẹ́ pé ìyìn wèrè tẹ́jọ́ ń kóra yín kiri bọ́ọ̀lù máa pè mí náà ló lórí burúkú nìyẹn ngbà tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú. màámi ó ti tó jàre à wọn lẹ́yìn gan ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ gangan wọn mú lu ẹ̀ ń sìn kó tó tó lu ẹ̀ délé ẹ̀ jẹ́ kéèyàn sinmi náà ẹ̀ tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ẹ̀ ó ti sún èmi ẹ̀jọ̀ kí ló dé gan ah, wálé ṣé mi lò dájú. ẹgbẹ́ ọwọ́ ẹ̀ má sọnù wá fi nà mí dáadáa kó ní mi bá lè pè é ọmọ rádaràda ṣíọ. Ah! bèbí jọ ṣe mo lè béèrè pẹ́sẹ̀ kan lọ́wọ́. bẹ́ẹ̀ni ẹ béèrè. nínú gbogbo tó lọ ń ṣẹ̀dá sáyé kí ló rò pé ó gọ̀ jù. Hmm, ó gọ̀ jù ó gọ̀ jù eṣinṣin ni. eṣinṣin kọ tíuntíun tíuntíun ni tí tíuntíun bá ń jẹyàn tó máa ṣe pàmára báyìí kò ní fò àfi tó bá kú kíní kan tó wá wà tó gbọ́ ju tíuntíun lọ. kí tún ni. èmi tí mo wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Ah, kí ló dé sọ bẹ́ẹ̀. ìwọ wà nínú kọ́ńpáǹdì mi láti jọ yìí pẹ̀lú gbogbo eré tó gbé mi ṣe léènì pẹ̀lú gbogbo bíútì yìí mi ò dẹ̀ yájú ọlọ́run ò ní kójú mi ó lọ sí ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ àwa kúkú wà ń bẹ̀ nígbà tẹ́ ẹ̀ béèrè báwo lẹ ṣe fẹ́ mọ̀. jọ lẹ́ẹ̀kan tí mo rí tó múra pàápàá ibo ló ń lọ. ká má parọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mò ń lọ àmọ́ gbà tí mo rí ń tẹ ní ẹ̀fẹ́ fún mi ní lift wọ́n gbé ah yẹ kó yẹ treat me sọ̀rọ̀ yẹn wọ́n tó ṣẹlẹ̀ nìyẹn. jọ mo fẹ́ sáré dé mítìn kan sí gbogbo anything tó bá ti nídìí máa ọ̀dà fún bó ṣe ní báà mo ṣe kitchen ni tí mo bá dé màá wá clear gbogbo bílì yẹn mm. but tí mo bá dé ìrìnsẹ̀ bẹ̀rẹ̀ ni o. kílẹ̀ inú rí mi sí ṣáà mo ṣe wà kò kí ń rẹ èmi o mi ì mọ̀ bóyá ó ń rẹ èyàn bọ̀tọ̀ èmi lákọ ni mo wà bí mo. èmi náà nìkan tó bá tẹ̀ fẹ́rẹ̀ mi máa fi nǹkan mi gbé. mo tún fẹ́ bèrè kọ̀ọ̀kan ṣé láti sìn lọ ẹ̀ ní máa bèrè lọ́wọ́ màmí mọ́. má gbé yẹn èmi máa máa fún wọn lówó nínú owó tí mo bá ti ń fún ẹ mo máa rí jọ so that ẹ máa máa fi ṣe settlement owó ilé mi ò fẹ́ ká gbé yẹn wọ sísítẹ́ẹ̀mù ilé owó tí máa fún ẹ máa ju tó bá fi sanwó ilé lọ wàá sanwó ilé nú ẹ àtúnṣe kù mi kàn fẹ́ ká dàpọ̀ mọ́ra wọn ni. ó kìí ṣe kìí múra. máa ń jẹ́ kí n wà in a relaxed mood. Hmm. bèbè ó láwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ nìkan tẹ́ ń ṣe tí mo láyè. kí ni mò ń ṣe tó láì. ó jẹ́ ìtẹ̀wé kó fi ẹsẹ̀ ilé me, láìkí bẹ́ẹ̀ ṣe ń ṣe yín mi láìkí ẹ kí n ṣe mí dáadáa ah, ó láwọn kan tó yẹ kí ẹ máa ṣe fún mi ó láwọn kan tí mo bíi hmm. ti bíi ti báwo kí làwọn kan náà. bíi bíi ká wà lórí bed kẹkọọ wọlé kẹjáde obìnrin mi náà ẹ máa kiss mi ẹ máa everywhere ṣé mo ṣóyè yín bọ̀ ẹ̀yin tẹ bá kò ti wọlé ti jáde nìyẹn nù. nǹkan tó wà fún náà nìyẹn kéèyàn wọlé kéèyàn jáde láàrin ọkọ àti ìyàwó that's it. náà ẹ wo ó láwọn kan tí mo fẹ́ kẹ́ máa ṣe fún mi ó láwọn kan tẹ́ mo máa ṣe fún mi tínú mi máa dùn ó dẹ̀ láwọn kan tẹ́mi náà máa ṣe fún yín tínú yín máa dùn bóyá kò ṣàlàyé ẹ̀ fún mi. mo fẹ́ bá Ifáyín ní gbólóhùn ẹ́. tó bá fẹ́ bá fani gbólóhùn ó mọ̀ ọ̀dọ̀ onífá àbọ̀dọ̀ babaláwo ló máa lọ. ṣé nǹkan tí mò ń sọ nìyẹn. kí ló wá ń sọ. ewu lọ̀rọ̀ fá ah. nǹkan tí mò ń sọ yẹ kó ti yé yín náà. ọlọ́fà ló sọ kò yé mi. mo fẹ́ gbé máìkì yín sẹ́nu máìkì Yeah. ṣé mo ní microphone i don't sing. mo fẹ́ fi máìkì yẹn kọrin sẹ́ ṣé kò yé yín ni. mo ní microphone tó lè gbé sẹ́nu náà. <sighs> okay. come on come on ìwọ náà mọ̀ yìí pé morally ìyẹn sound bákan. kí ló wà ń bẹ́ẹ̀ náà. wọ́n sọ bẹ́ẹ̀ nǹkan tó wà ń bẹ́ẹ̀ ni ò dáa rárá nǹkan tẹ máa gbádùn tèmi náà máa gbá ní sùúrù ẹ jẹ́ ṣe fún yín ó dùn. wọ́n ṣe nǹkan tó wà ń bẹ̀ fún nìyẹn tó wà ń bẹ̀ fún ni pé kó wọlé kó dẹ̀ jáde that's it. irú èròkèrò irú ìdọ̀tí wo nìyẹn. ok ok ẹni pé kí n má bàa fa yín ní gbólóhùn kí n má dẹ̀ fi máìkì yín kọrin bóyá ṣẹ́yìn lè ẹ máa bá mi lá mi. lá yes ṣé ìfẹ́ náà nìyẹn ṣá. màmá fẹ́ lo lápẹ́lẹ́tì tó fi jẹun kí ló ń ṣe é ṣé bó tún ṣe ń ṣò love nìyẹn ni. ṣé pléètì tí mò ń sọ nìyẹn ni ẹkún sí nǹkan tó yé yín ó yẹ kó yé yín lọ ṣé gbogbo ọ̀rọ̀ lèyàn máa fẹnu sọ ni. Ah, ok ẹ n tún sọ fún yín tí ó bá yẹ yín. yes uh-uh. kí ló dé ṣé kan tí mo sọ pọ̀ jù ni. ahọ́n mi. yes yes yes ọkọ àtìyàwó máa ń ṣe and it's very very sweet. Mm-hmm. ìdọ̀tí ló sweet ahọ́n mi mo lè bẹ̀rẹ̀ sí ní ṣìṣọ́ mo lè fẹ́ pé ha kí n máa pe ha ha ha ha ha tí bá ti fa àwọn yẹn ṣe nǹkan tí ò yẹ kí n ṣe. mo láì mi láìka àwọn nǹkan tẹ́ ń ṣe mi láìkẹ́ obìnrin ni mí nà án mo ní láti fi òyìn mo ní láti fi òyìn gan. the only way to fi lè fi òmí kí n wọlé kí n dẹ̀ jáde mi ò ní gbà. ìyẹn ti di ó ti di regular ẹjọ mi ò fẹ́ yẹn mọ́ o mi ò fẹ́ yẹn mọ́ o mi ò fẹ́ mọ́ o mo ti sọ nǹkan tí mo fẹ́ mo ti sọ nǹkan tí mo fẹ́. I can never use my mouth and you can never use your mouth on me no way In indecency kí ló ń ṣe ẹ́ ah. arábìnrin arábìnrin kí lẹ fẹ́. ẹ káàsán. ẹ káàsán. ẹ wo ẹ̀mí ọlọ́run ló rán mi sí yín ó ní kí n jẹ́ṣẹ́ kékeré kan fún yín ni. à ń gbọ́ kí ló sọ. ẹ wo ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ́ṣẹ́ bẹ́ẹ̀ sì ni ègbé ni fún ẹni tí a fi rán tó kọ̀ tí ò jẹ́ àbẹ́ẹ̀rí ẹ̀mí ọlọ́run ní kí n jẹ́ kó di mímọ̀ fún yín pé àwọn ìwà pálapàla tó wà lọ́wọ́ yín wọ̀nyí àfi kẹ́ ẹ jáwọ́ ń bẹ́ẹ̀ àwọn ìwà jàgídíjàgan ìṣe ṣìnà ìṣe nọ̀bì ìfẹ́ ayé àìfàìmọ̀ kó má lọ dọ̀rọ̀ àbámọ̀ lọ́jọ́ ọ̀la o ṣé ẹ ti ṣe tán. ọmọ bá ń tọ́ lọ́rùn ní n sọ fún yín nìyẹn. ẹ ṣe sà mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ṣé ẹ mọ̀ ń pa social media. ó dàbẹ́ mọ̀ ń mọ̀. ẹ mọ̀ Davido dáadáa. ó máa ń kọrin. látijọ́ tẹ ti ń gbórin yẹn tẹ́tí mọ̀ ṣe ẹríjọ́ kan tó kọ̀ jáde kó ní ẹ pásítọ̀ mi lélẹ́yìí o ṣe gbọ́ rí. Ah. rárá. Ah fine Wizkid Burna Boy Naira Marley ṣẹ́rí tọkọ̀ jáde njọ́ kọ́kọ́ post pé ok o pásítọ̀ yìí o òun ló jẹ́ kí n dolókìkí o òun ló jẹ́ kí n dolówó ṣe gbọ́ rí. mi ò rò bẹ́ẹ̀. ó dáa ṣe máa ń wo tẹlifíṣàn tẹ máa rí tó máa ń káwọn èèyàn sínú yàrá kan ọkùnrin obìnrin tó yẹ pé wọ́n wí ni wọn wọn ò wí ni wọn tó bá fi lè jáde báyìí àwọn fans wọn wọ́n máa fún wọn lówó fans fún wọn nílé ẹ tún máa ń gbọ́ yẹn dáadáa. ohun ayé lẹ ń sọ yẹn o. ohun ayé ni ẹ yògojú yín. àbí lórí burúkú ni ni mo bórí ti dàrú awítẹ̀yìn sọ pé nǹkan ayé kan ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tó wà nínú ayé gangan ló ń pọ̀ dọ́là ni àwọn ló ń gba dọ́là àwọn ló ń ṣe nǹkan rẹ ni lẹ́mi tí mo ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ kùtùkùtù ọjọ́ mi tí mi ò tí ì ṣe kankan lẹ́mi tí mi ti ní mọ́tò mi ti kọ́mọ́ kọ́mọ́ ọ̀kadà gan mi ti ní ẹ wá ní pẹ́ kinní kan kinní kan àwọn àmọ́ mi á jù mọ́ mòdì ní alẹ́ stupid man. bàbá dáríjì o torí eléyìí ò mọ ohun tó ń ṣe. Ah, ìwọ lọ́hùn bá mi táyé ṣáídà ṣe bá mi táyé ṣáídà ṣe tó bá jẹ́ṣẹ́ ẹ̀mí náà ló bá ń jẹ́ kó mọ̀ mí wùwà ṣàforíjì fún mi tó bá dẹ̀ jẹ́ wípé aré ẹnìkan tàbí inú obìnrin ìṣọkùnrin ìṣobìnrin ni ló dúró lẹ́gbẹ̀ẹ́ ibì kan ló ń bá mi tawọ́ sọmọ mi tó ní kó má gbọ́rọ̀ sí mi lẹ́nu bá mi kó sí wọn nínú Eh? torí mo wo kínníkínní ọkàn mi mi ì rí ohun tí mo ṣe tọmọ mi fi máa wá yarú ohun tó yà yìí bá mi tó gbèsè ayé ọmọ mi ṣe jẹ́ kọ́mọ mi wúlò fún rẹ̀ kó wúlò fún mi kàn fẹnu rere rẹnu dáadáa kàn fi pe orí ọmọ mi ẹ́ kí gbogbo jàgídíjàgan gbòógbò gbàgbà ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ bá mi mú kú ọlọ́run mo bẹ́ẹ̀ nì ẹ́ torí mi ò mọ bó tiẹ̀ jẹ́ wípé mo mo mo fi agbára mo fi bí ah ah kí ló wá dé ó yẹ kó wúlò fún mi gbogbo ìwà tó ń wù tí ò dá olúwa bá mi gbà lọ́wọ́ ọmọ mi ọlọ́run bá mi táyé ọmọ mi ṣe jẹ́ oṣù oríire o jẹ́ kó yàn kó yanjú mò ń bẹ̀bẹ̀ ní ìwọ ọlọ́run mò ń bẹ̀ torí ìwọ náà ni mo lè bẹ̀ òun ìwọ náà mo lè pè pé òun kó bá mi ṣàánú ọmọ mi o bó bá jẹ́ èèyàn kan ló ní kó má wúlò fún mi bá ń palẹ̀ wọn mọ́ kó lọ sọ wọn sódò àbí ìyẹn ò sí èpè kó wúlò fún rẹ̀ kó wúlò fún táyé ọmọ mi ṣe ẹ́ kó tiẹ̀ rí bí ire kan wọ̀ ibi alálùbáríkà kó rí bẹ́ẹ̀ wọ̀ kó ṣoríire ẹ́ ah, lọ́wọ́n ọba mo bẹ̀ ní o mo bẹ̀ ní o mo bẹ̀ ní o mo bẹ̀bẹ̀ ní o mo ṣàkó. gbàdúrà láìsè mi kó máa bá. odù mo lè fi ẹ̀mí mi ta tẹ́tẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ àfi wípé mi rí tó dùn tó tó tó tó dùn tó ẹ rí. ọ̀gá èwo <laughs> ló ń wò lórí fóònù látẹ̀kùn. àwọn pictures ní tí mo yà ni mo bó ṣe bó ṣe wà mm. pa sí yá adùn. àbádùn <laughs> àbádùn gidi. <laughs> ọ̀gá <laughs> wọn bóyá kémi náà ò ní tiẹ̀ lọ́wọ́ so in case ọjọ́ tára ti fi náà bá tàbá dé sí pẹ̀lú ara wa. kí ló fi tèmi ṣe ẹ ní ìdẹ àìtẹ́yìn ọkùnrin ò lè tó yẹn a fẹ́ ṣe ti bí lọ́wọ́ ṣe àtomi ìgbà mélòó <laughs> ó ti wálẹ̀ gọ̀rọ̀rọ̀rọ̀ àwọn obìnrin la máa fogún mu lọ́wọ́dé <laughs> gbogbo ara bẹ́ẹ̀ tó ní wàá pa àwa ni tí má dẹ̀ ti nílé ìsìn ó máa easy fún mi láti lè ṣó yín. <laughs> ẹ̀yin náà dùn gan ẹ̀kẹ́ tí mo bá wò yín báyìí tó ń wò yín báyìí gbogbo ẹ̀ máa wá ẹ̀dùn gidi ẹ̀dùn wò bàjẹ́ tí mo máa ń wò yín báyìí gbogbo ẹ̀ kọ́ máa ó máa máa tutù ni ó máa máa tutù ni lọ́wọ́ ṣe àtọ́mi. ẹ ẹ another thing fún mi ní àpá nọ́mbà so that kí n transfer owó iṣẹ́ tó ṣe gbà ó kọjá kó mọ́ gbà owó tó wò. ẹ má ṣe yọ nípa wò jíbèrè eh, mo fi ṣe lọ́tẹ̀. yébà àdé mi tí lọ́mọ bíi tiẹ̀ rí. kò sí mo ṣọ wọn bọ̀ mo pọ̀ nú ayé. ẹni tó tó àdìgbà wo báyìí. ẹni tàbí tẹ bá ti ní ìgbọ̀n yẹn jẹ. ẹ kí n sá sùúrù àná. ẹni tí bá transfer wò fún ẹ báyìí. yóò ní ìdí ìyá ní jíbèrè mo fi ṣe lọ́tẹ̀. owó yìí wà o mm. yé ẹ̀rù mi èmi mo dára tó yín ẹ ti bàjẹ́ ọmọ jẹ́ ojú a máa mú jọ ẹwà a máa ṣá. ṣáídá olóòórùn ìyá dìde ńlẹ̀ olóòórùn ẹ̀sìn ò ń sùn ò ń sùn gbogbo àwọn ẹgbẹ́ ẹ oníkálukú ti gba ibi iṣẹ́ ẹ lọ láàárọ̀ èyí tó ń lọ ibi iṣẹ́ ti lọ èyí tó ń lọ di ọjà ti lọ ìwúrí kan ṣekun ń sunrun ìyá kalẹ̀ olú wáyé ẹ̀ wá sùn wàá wá sùn wàá bá jẹ àbí. mami kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé gan ṣé níṣẹ́ kan tẹ́tẹ́ gbé fún mi láàárọ̀ kùtù tẹ́ ẹ̀ jẹ́ kí n sùn kí ló dé. ṣé bí ìbàdí iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ ìwọ fúnra rẹ ò lè wáṣẹ́ fún rẹ kó wáṣẹ́ tó máa máa gbówó wọlé tíyàwó fi ní jẹ wá o ò rí yẹn ṣe kan bọ́ọ̀ bá tiẹ̀ wúlò fẹ́mi kó wúlò fún rẹ o kọ̀ ó ń sunrun òfò kalẹ̀ síbẹ̀ àbí. ẹ̀jẹ̀ yín ni ṣèbí torí pé mo ti ń wálé wá sùn nítorí ẹgbẹ́ mi ò wálé níṣẹ́ ẹ̀yà dé láàárọ̀ kùtù tẹ̀ máa disturb mi ní ṣẹ̀gbọ́n yín. padà jọ́bọ̀ aláìlẹ́kọ̀ọ́ ọmọ òòrè ẹ̀rọ ọmọ tó ń bá wí ọmọ tó ń sòótọ́ ọ̀rọ̀ fún tó mọ ẹni tó ṣe dára tó ń wa tọ́tọ́ wa ẹwẹ́ tó lẹ́nu pẹ̀pẹ̀ ọlọ́run má jò ṣẹ̀sín ọlọ́run má jò jìyà ẹ́ bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ níṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ ewu ò gbọ́dọ̀ wáṣẹ́ wádìí ẹ wádìí ọmọ tá a bá ń bá wí tó ń warùn kí ó ṣe tán tó fẹ́ parun ni ọ̀rọ̀ ìyá mi ò kúkú bá mi sòótọ́ ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo kúkú ń sọ tèmi mo ń sọ tèmi torí gbà tó bá máa lọ ilé ọkọ ẹ kó má yọ ọ́lẹ̀ fún ẹni gbogbo yìí tá à ń sọ yìí ẹ pẹ̀lẹ́ ẹ jọ wọ́n fẹjọ́ yín sùn ẹ jọ ẹ má dọ̀dọ̀ ọkọ àyìnkẹ́ ò kí lẹ̀ ń wá lọ́dọ̀ ọkọ àyìnkẹ́ kí ló pàwọ́ àti ẹ̀ pọ̀. Ah, olórí burúkú làyìnkẹ́ ni kí ló ń ta ló ń já ìkẹ́ kí ló kẹjà ta ìkẹ́. mi ì mo sọ fún ẹ pé mi fẹ́ pẹ̀lú lémi òdọ́dọ̀ ẹ̀ ni wọ́n sọ wípé wọ́n rí ẹ pẹ̀lú ẹ ẹ́. ẹ màámi ṣe jẹ́jẹ́ tèmi lèmi lọ lọkọ ẹ̀ dẹ̀ pè mí tó dẹ̀ ní òun láìkè mi kò sí nǹkan tèmi lè ṣe náà kí ni mo fẹ́ ṣe mo dẹ̀ mo dẹ̀ help ẹ̀. ṣe ah, gbọ́ ṣé iṣẹ́ mi lèmi ránṣẹ́ kó wá pè mí. sọ̀rọ̀ ló sọ yìí ṣé wo ò máa ìkẹ́ o ò mọ ọkọ ẹ̀ ló tún lọ wo èmi fẹ́ bẹ̀ lórúkọ Ọlọ́run ni ṣorí àyìnkẹ́ àwọn ọmọ tó ń pọ́n mi lé tí wọ́n mọ̀ pé ìyá are ni mí òun ni wọ́n ń jọ mi ò fẹ́ kí n tẹ́ wájú wọn rárá rárá má mú mi tẹ́ o fi ọkọ ẹ̀ sílẹ̀ bó bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lóòfẹ́ gbọ́rọ̀ kò lọ́nlọ́ tiẹ̀ kò lọ́nlọ́ tiẹ̀ nǹkan hmm. tí àìká kàn yín lábùkún yín ní máa mú máa ń sọ́wọ́ tó bá bú yín tó bá wojú yín lásán máa lù pa. ọba máa lù ìwọ ni kò má jẹ́ kó kàn mí lábùkù. ẹ ṣáà sọ fọkọ ẹ kó má pè mí ohun tó bá ti rí mi kó má kí mi mọ́. ẹ bá kí ẹ ìwọ náà má dàrún ó bá kẹ́ ẹ má dáhùn. ẹ̀yin náà ni kó má kẹ́. o lè nìyẹn ṣáàjọ o tún fẹ́ sùn o tún fẹ́ sùn níbo ló fẹ́ lọ náà bó bá sùn níbo ló fẹ́ kiri lọ ọjà wo ló gbé ní ẹ lórí pẹ̀lẹ́ sùn yẹ kalẹ̀ ẹlẹ́sì ẹ̀fẹ́ yìí o. àdúrà jọ̀gbọ̀ májú bẹ́bí lè kújọ́ òdúrà àdúrà jọ̀gbọ̀ májú bẹ́bí lè yọ̀dá. ṣé mo ṣe o babes hey ká má pa ká má jalè this man get cucumber hey lẹ́yìn e tóbi. babes. ee eh, máa ní gbogbo kìíní ẹ̀ ló funfun báláwo ah, ah, gbogbo abẹ́ ẹ̀ báyìí ló funfun. kò ṣe ní funfun àfin ni náà kí ló expect wo nǹkan tí mò ń sọ náà. kí ni èmi ti jẹ iṣẹ́ ilé yìí dáadáa oh. ọ̀gbẹ́ni kò ṣèyàn ló ń ṣe mí ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ gbogbo ẹni tó ti rìn jọ kí ni kókó kí ni way forward gangan gangan lèmi fẹ́ mọ̀. ok no lọ́gbọ́n ọmọdé tèmi o nǹkan tèmi ń rò ó pẹ̀lú eré tí mo bá bọ̀bọ̀ ẹ̀ ṣe even though mi ìtura ká tó mọ̀ pé give away mo lọ ṣe ń bẹ̀ ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ sí mi lọ́wọ́ bóyá eré fẹ́lẹ́fẹ́lẹ́ ló ń yan rẹ̀ mọ́lẹ́gbàkà so mo mọ̀ pé ìyá ẹ̀ ìyá ò lè dìde mẹ́rin wọn náà wọn ò tí ì in one hour kò lè dìde mi tó sùn sí yẹn bó bá ń dìde wọn máa jábọ́ padà sórí bẹ́ẹ̀dì ni so give or take bóyá bíi three hours ká fún kó fi get our together kó fi jẹun kó mu nǹkan kó fi gather our strength padà títí in another three hours yẹ kó délé kọ́ lọ́wọ́ bá ṣé kíyàwó ẹ wà lé ká wá ṣí pòpò lọ síbi tí ẹ má bàjẹ́ ni wọn ti bí ya ẹ̀dá ní ìbò èmi rò wé ká kọ́kọ́ send pictures káyé ẹ̀ kọ́kọ́ bàjẹ́ ibi tó wà kí yẹn ṣọ́ọ̀kẹ́ bákan. ẹ wo ẹni tó kulẹ̀ fún mi ẹ jẹ́ máa ètò inform àwọn fans mi pé they should get ready for my next move. Hmm, blogger ayé ṣáàjú sórí Instagram jẹ́ kán mọ̀. fọ́nkọ blogger ayé hmm. ẹ ṣàbà tèèyàn jẹ́ ti ń ṣá iṣẹ́ hmm. tẹ̀yàn láàyò nìyẹn kẹ́ bá tèèyàn jẹ́ gbowó tiẹ̀ ń bọ̀. àgbo ti dé mi. ẹ wo èmi dé o ebi ń pa èmi ìtorí iṣẹ́ mu lọ ṣe iṣẹ́ yín mu lọ ṣe kú yín mu lọ kú ogun yín mu lọ jà ebi ń pa mi. kí ló fẹ́ jẹ. mílíkì tútù wọn tí náà tútù àti mílíkì kí ló lè tó yẹ ah. iṣẹ́ mu ṣe o. àjọ ah, èmi náà ti jẹ orí òkè ló ṣẹlẹ̀. ẹ ó lè wọ́n lè jẹ́ kó rọrùn fún ẹ ọ̀nà tó rún lọ́nà tèmi kó rọrùn. Ah. ẹ má wọrí gbogbo nǹkan tó fẹ́. ọjọ́ ọ̀rọ̀ tí mi sọ yé ń ṣá. wọ́n yé mi mò ń gbọ́. ọmọ forty million kò ń ṣọmọdé owó gbogbo nǹkan tí mi fojú àárọ̀ mi ṣe tí mi kó jọ ilé mo ọ̀dọ̀ orúkọ ẹ̀ mo fi ra lé mọ́tò everything mo kó lé lọ́wọ́ tó ti fẹ́ mi rí kò fẹ́ dá omi padà fún mi àní sì èmi àtẹ ò fẹ́ ra mọ́ kó dẹ̀ bá dán omi padà kò fẹ́ dá padà gbogbo gbìyànjú mi kò fẹ́ dán omi padà so ẹ̀yin náà mọ̀ pé forty million kò ń ṣọmọdé owó ẹ̀ mọ̀ nǹkan tí ló sọ ń sìn. Hmm. so èèyàn ló direct mi pé kí n wá bá yín pé kí n bá wá bá yín màá rówó mi gbà tó yẹn mo fi wá sà. kí lẹ pọ orúkọ yín yẹn náà. Yẹmí. Hmm. ẹ máa rówó yín gbà ah, ẹ máa rí owó yín gbà. ẹ bá fojú yín rí forty million naira yín nínú àkáǹtì báyìí tẹ bá lo wákàtí mẹ́rin láyé ìlẹ́yìn yẹn kẹ́ máa dúpẹ́. kí ló dé. nítorí pé ayé gan ò dúró lásán àwọn tí wọ́n gba forty million naira lọ́wọ́ yín wọ́n ń ṣe níṣe pé kẹ́ forty million naira yẹn ra ẹ̀mí yín padà. Mm -hmm ṣùgbọ́n tẹ̀yìn bá fẹ́ wáyé asán ẹ lè gba forty million naira yín ẹ̀ẹ́dẹ́kù ó túmọ̀ sí wípé àti ayé yín àti forty million naira ẹ máa pàdánù méjèèjì ó wá kù sí yín lọ́wọ́ tó bá yẹ pé forty million naira lẹ́fẹ́ abẹ́mi yín ire o. ayé ní kàṣà. àmọ́ àti ìdílé máa jẹ́ n tí ìbá ṣe pé mo lọ kí fún ọ mo ṣe wèrè fún wọn wọn kúrẹ́dì àti sanwó ilé ẹ̀ náà mi ò tó fẹ́ kí bàbá wọn máa jẹ. Ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín ejò ṣáà ń jẹ ní kí n tẹ́ parí tó yẹn. kí ni mo fi bí ẹ ejò sábà bá jẹ ọ̀rọ̀ sì wá ń fò gànà. ẹ wo bẹ ṣe pariwo bẹ́ẹ̀ tí nǹkan ṣan jẹ ń mú isáré wọlé pé kí ló lè ṣe yín tẹ́ fi pariwo tó tó yín. ọ̀rọ̀ wo la pè é sí kí la fi lọ ẹ. bàbá ni ẹ fún wa lówó èrè owó fún wa ní ọ̀lẹ̀ ti jẹ yín tẹ́tẹ́ tẹ́ máa ń play tẹ́ bá ń kọrin òṣì àwọn tó máa gbà lọ́wọ́ yín náà nìyẹn. bẹ́ẹ̀ ni ojú òṣì. èmi nìkan ni mo ń ta sáwọn tó ní ẹ lòun ta tẹ́tẹ́ ó ń ra àná. mo sure wípé ti tọ̀dọ̀ ọmọ yẹn tí mo request fún ló fẹ́ send sí mi kò lè jẹ́. Ah, bí mo ṣe rí tó lọ báyìí ọmọ mo sáré. Ah. hello. hello baby. mr yellow. alpha na mo rí ohun tó send sí mi mo àwọn òpó bóyá o ṣe mistake bóyá èyí tí mo request yẹn ló fẹ́ send. ó dà pórí ẹ ò pé orí ń ta ẹ́ ìhòòhò màmá ẹ̀ ni màá sẹ́ǹdì sí ẹ kí n ṣe tèmi. o ti mad wọ́ ọ̀gbẹ́ni. for your information o ti ṣe ayé o. bí mo dẹ̀ ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí àwa bíi mẹ́rin àbí márùn-ún là ń bẹ sọ̀rọ̀ torí àwọn ọ̀rẹ́ mi náà wà ń bí àdẹ̀gbé fóònù sí spíkà ni. ọmọ kan wà tó ń fìyà jẹ ta dẹ̀ fẹ́ gbẹ̀sán ta fẹ́ gbálẹ̀ lọ́wọ́ irú àwọn kàbí tiẹ̀ báyìí. àmọ́ ah, ṣe bẹ́ẹ̀ náà. ọmọ kan wà tó jẹ́ tenant ẹ̀ tó ń jẹ́ Zaidat òun àti mọ́mì ẹ̀ a pàdé ẹ̀ few days ago àbí a few weeks ago ṣáà tó ń sunkún nígbà tó máa rojú ẹjọ́ ẹ ló kú tó rò fún wa. páwọn dẹ̀ bẹ́ẹ̀ páwọn tí lówó lé ọmọ ẹ̀dẹ̀ ọ̀fà ẹ láti ṣe nǹkan fún ẹ. ó takò ó yarí onírárá o. ẹ̀yìn ẹ̀yà owó yẹn yàtọ̀ sí owó ilé o ò lè fi kan díkan o wàá fún lówó iṣẹ́ ẹ̀ ni lẹ́yìn tó ti lu ọmọ ọlọ́mọ sẹ́jẹ̀ tán Mr Yellow wèrè ju wèrè lọ la ṣe wá ẹ wá fúnra wa wá ìyá tọmọ yẹn fẹjọ́ sùn n làwa ṣe wá ẹ wá ni mo ṣe dìídì wá bá ẹ ni mo bẹ́ẹ̀ lájọṣepọ̀. ìwọ ìdí ọ̀tún wá sọ fẹ́ mi pé èyí ni kí ìyá fẹ́ mi mo tún wá sọ pé give away ni o ti fura pàdúrú mi jẹ́ give away fún wọ àdúrú mi jẹ́ palliative fún ẹrù òde bá ẹ ẹrù òbá ẹ bóyá tọrọ yẹn òde ó gbé gbé jẹ bẹ́ẹ̀ òde feel alright. farabalẹ̀ farabalẹ̀ mo ní kó gba mo sọ̀rọ̀ owó fún ẹjọ́ ìkó gbowó náà o. ẹ ló sọ pé give away. ẹ ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ give away ni wọ́n ló sọ pé give away kó gba owó má ṣe báyìí náà. o ti mọ pé o ti jẹ sàrí ni ẹ wo báyìí báyìí bí mo ṣe ń bẹ sọ yìí lọ sílé àwọn ọmọ ẹ kó lọ sọ fún wọn wípé o fún wọn lówó lé ọdún márùn-ún lò lọ́fẹ̀ẹ́. kò lọ ṣe pé kò kàn fẹ́nu sọ o. wàá kọ rìsíìtì ọdún márùn-ún wọn tó rò lè lọ́kún kọ́dún márùn tó pé àwọn fámìlì ẹ̀ sọ́n lè jogún ilé kan máa ṣe bí wèrè káwọn alẹ́ rí lé lòdò ọdún márùn-ún yẹn wàá lọ sọ fún wàá dẹ̀ tún ṣe written agreement wàá tún wá fún rìsíìtì ọdún márùn yẹn. five years ọgbẹ́ o sọ ọmọ tó ṣẹlẹ̀ má jẹ́ ká da ọ̀rọ̀ yìí pọ̀ mọ́ra wọn àní tó jọ wà láàrin àwa ara wa máa sanwó yẹn lọ́tọ̀. bọ̀ọ̀rọ̀ owó ilé mọ̀tẹ́ ká dà pọ̀ mọ́rọ̀ tìbí so mo ti sọ fún un nínú owó tí mo bá ń san tí mo bá ń fún yín ẹ máa máa rejọ rejọ rejọ nínú ẹ so that ẹ máa fi san owó ilé á ju owó ilé gan lọ bọ̀ mọ̀tẹ́ ká dà pọ̀ mọ́ra rárá tọ̀. o fẹ́ sanwó máa wò ẹ́ ṣá ìwọ sọ wípé o fẹ́ sanwó ni o ò lè fowó lè ṣeré bọ̀ kí ló ń ṣe ẹ ná o ṣe lágídí báyìí o ṣe gọ́ǹtì ẹ báyìí ná àròrà ń bẹ èso lẹ́rọ̀ sí i ò fẹ́ gbọ́ tó bá yá sí wa máa padà wá bí wa àwa náà wà ní padà gbọ́ ẹ ẹ wá gbọ́ mi sórí tó bá ti mọ̀ wípé ò fẹ́ fi rẹ̀ ṣẹ lẹ́yà ò fẹ́ kàn fi ẹ̀ṣẹ̀ sìn gbogbo nǹkan tá a bá sọ fún pé kò ṣe fún wa náà ni kò ṣe fáwa náà fún wa ní ten million naira. Ah, ah, ah. ten million owó kí ni àṣẹ iṣẹ́ ìpààyàn fún mi ni ó ṣe báyìí náà. àbò àbò àbò àbò orí ta ẹ ni ṣó máàdì ni. ṣáà wá pààyàn fún wọn ni ojú ẹ máa bó your eyes go do wọ̀tọ̀wọ̀tọ̀ nígbà tá a bá fún ẹ ní tá a bá deserve tá a mú gbogbo nude pictures ẹ tá a internet tí gbogbo àwọn tó mú ẹ worldwide tó ń rí tí ẹ a ta àti wọn ṣe bẹbẹ fún if by eight fifty nine lálẹ́ yìí ò ṣe nǹkan ta fẹ́ exactly nine o'clock nine pm by. tó bá ti dá àdúgbò ẹ ṣáàrà tanná sára àwọn ilé ládùúgbò ẹ kó kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ chairman cda yín wàá rí báyìí a máa ṣe pósítà fún ẹ pósítà ìwòwẹ́ àáfẹ́ lẹ́tọ̀ five hundred sórí street yín nìkan àwa lẹ́bẹ̀ kan lẹ gbogbo bus stop yìí ṣé olórí ẹ̀ ò pè ní o ní sense àgbàlagbà rẹ̀ ò dánú wà á mọ̀. o ò ní fẹ́ ká yí ẹ bàjẹ́. ẹ ní sùúrù ẹ ní a máa wá nǹkan ṣe sí i a máa wá nǹkan ṣe sí i ẹ má jẹ́ kó kó lọ sórí social media rárá a máa wá nǹkan ṣe sí i. eight fifty nine ni mo fẹ́ rà by nine pm you are in trouble gbàgbọ́n sọ fún ẹ wọ́n wèrè játijàti o àfi àfi ó ṣí ó ń jàwàjàwà. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí Ọlọ́run. pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà ló máa padà pa yín àti lórí burúkú ẹ ṣọ́tán. tí aago mẹ́sàn-án bá wà kó dábàá. kò ní fẹ́ kí kankan ṣe é. a ti yanjú ẹ̀ má wọrí. àfi eléyìí lágídí. kò lè lágídí kò lè yàwèrè ò lè yàwèrè tó máa lù níbi tá a ti mú kèsì ẹ̀ dé yìí. tó bá di má pa mi má pa mi báyìí á di má pa ara ẹ̀ ṣọ́tán. ẹ̀yin wọ́n wá sọ pé wọ́n tẹ̀lé òwò yín ẹ rówó ná sílé ibi tẹ́ ń dáwó sí nìyẹn. jòwó tá jáde fún mi jáde ta ló sọ pé ta ló sọ̀rọ̀ pọ́ńsẹ́ndì yòówó ẹnu òṣì yín bàbá dá mi ẹnu yín túṣì ó túṣì lè sọ̀rọ̀. kí là ń sọ kí ló ń kọ. máa gbogbo àwọn ará lẹ́sìn wọn á gbọ́ gbogbo òwò yín tó sẹ́ndì sí ibà wọn á gbọ́. gbogbo owó náà sẹ́ndì sí ibà tí ọ̀rọ̀ òun la. ẹ bá mú. fóònù mi ti kú. Hmm, fóònù tí ń ti kú ṣé kí lọ pé gbogbo àwọn ará ilé wa kọ́ wá wọn kò tó ń ṣẹlẹ̀ nísinsìnyí ẹ bá mú fóònù yẹn. ìṣòro ìṣòro kí ló ń ṣẹlẹ̀ kí la sọ kí la sọ tán sí. sọ̀rọ̀ kan sẹ́ndì ìwòwò yín sórí fóònù nǹkan tó yẹ pé ọlọ́run sọ pé láàrin ọkọ láyà nìkan àgbúdọ̀ ríru àwọn ará àtàwọn máa ń sẹ́ǹdì ẹ̀sìn ẹ ti ṣẹ̀ sí bàbá dáná. ọsọ ni mo ní sùúrù ní sùúrù má tẹkẹ bó ṣe. ẹ gbẹnu lọ. ní sùúrù ìyàdá mi tí màá ya òwò yìí kí n gbé gbogbo àwọn èèyàn kan rí ẹ sọ pé àdá mi kàn ní. farabalẹ̀ farabalẹ̀ má ìwọ náà má tún wà bí ẹni tí tí o tó mọ nǹkan tó ń ṣe mọ́. ẹgbẹ́lẹ́gbọ́. láì ṣe èmi. Ah! give away so tó my hand it soon. sir mo wá fún àyẹ̀wò ara mi. kí lorúkọ ẹ̀ náà. mo ti rọ́lá mi. iṣẹ́ wo ló ń ṣe. orin ni mò ń kọ mo dẹ̀ mórin kọ dáadáa ṣùgbọ́n kò dàbí alára. iṣẹ́ oníhàn kì í ṣe ọ̀nà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣiṣẹ́ tí ó ń ṣe ọ̀nà tí ọlọ́run kọ ọmọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ lọ́ọ̀yà tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ kápẹ́ńtà lọ́nà ẹ̀ ò tí ì débi ọ̀nà ẹ̀ iṣẹ́ kan wà tó yẹ pé tó bá ṣe wà á lú lọ́wọ́ láyé wà á là wà á lù epo títà lọ́nà ẹ̀ kó máa ta epo epo tí wọ́n fi ń sebẹ̀ wàhálà wàá lówó ayé á mọ̀ ẹ́ wàá tún fi iṣẹ́ yẹn wàá fi lé ọmọ lọ́wọ́ wọ́n ṣáà ti mú lọ́kùnkúndùn láti bẹ̀rẹ̀ bó ṣe ń ṣe epo tí wọ́n máa mú ẹyìn lórí ọ̀pẹ tí wọ́n á kó sínú kòtò tí wọ́n á fẹsẹ̀ fọ́ tí wọ́n á wá yọ èkùrọ́ kù lára ẹ̀ tí wọ́n á ṣọ ìyókù epo hmm, tó bá ti ṣe léyìí ọ̀nà á ṣí ọ̀nà á là fún ẹ. ó tó ta lẹ́ni kó lọ́ọ́ máa tepo yóò ẹ fún mi ẹ wò mí ṣùṣù látòkè délẹ̀ ẹni kèmí ló máa ta epo ẹ ẹ jọ tí bá fẹ́ post lórí Instagram àbí lórí Facebook kí ni màá ní mò ń tànà. gbogbo bó ṣe ń ṣe kó ló máa ṣe bó ṣe mú ẹyìn tó fọ́ pẹ̀lẹ́sẹ̀ tó fi gbogbo post gbogbo ẹ̀ ọ̀nà á ṣí fún ẹ. Hmm. mo ṣe wá rí i pé ẹ ní làákàyè bẹ́ẹ̀ ni torí tẹ́ ẹ bá ní làákàyè ẹ ní wò mí ṣùṣù bí mo ṣe rí i kẹ́ni kí ló máa ta epo imagine mi ò dẹ̀ bá yín wí ó ti yé mi nítorí pé rí pé mo kọlà torí mo kọlà ká ní nígbà tí mo débì báyìí mo ṣe make ojú mi gún régé ẹ wò mí ṣùṣùn ẹ lórin tó nǹkan yẹn o ó dá o ọ̀nà ẹni o ó wà òkè o àbí kẹ wò mí dáadáa kẹ ní bó ṣe rí yìí o báńkì ló yẹ kó ti máa ṣiṣẹ́ o ọ̀nà ẹni o ṣùgbọ́n nítorí pé ẹ rí i pé mo kọlà ẹ ní làákàyè ẹ̀yin lè máa tepo in fact gbogbo ìran yín á tepo èmi epo pupa ìran yín á tepo imagine epo pupa èmi. ayé kò tọ́. títí bíbá máa ń wí ṣáídá ló ń pariwo títọ́hún bá máa wí ṣáídá ló ń ké wò ó. ọmọ yìí mọ̀ pa mí o. ó bá di má para rẹ̀ ó tẹ́. Ah, ah ayé ká ló dáadáa ni. ẹ ló akin báwo ni àgùgà ah, ò tiẹ̀ rí mi ò béèrè mi hmm, kò sí wàhálà mo ṣàkàmọ́ pé mo kọjá iwájú hòtẹ́ẹ̀lì kan tá lọ last time yẹn ọmọ wọ́n ti tún bẹ́ẹ̀ ṣe o in short mo like bẹ́ẹ̀dì hòtẹ́ẹ̀lì yẹn mo like eré tá a ṣe ń bẹ̀ kódà mi ṣe ń kọjá níwájú bẹ́ńsìn ìṣe lára mi ń dìde bí ìgbà pé kò ti wà bí báyìí kò ti fà mí wọlé ká ṣe àwọn eré burúkú tá ṣe ń jọ yẹn. ẹ mo ti gbọ́ ṣàpè mi tó bá ti less busy ó mọ̀ náà mo wà available at any time. all right. <laughs> Ah, ọmọ sista ẹ jẹ́ àwèrè gan-an o ẹ sínwìn o ọ̀rọ̀ sex lẹ́wà sọ di nǹkan tí ẹ̀ ń gbàgbé ẹni gbàgbọ́ tí mo láì bó ṣe bá mi ṣeré mo láì bó ṣe ṣe kinní kan ẹ wá ń ròyìn ẹ̀ lẹ́ ń kàràmù ẹ̀ báyìí láyé Buhari tàwa tí ò sówó ẹ́ àṣẹ olè máa jẹ. àbúlórí burúkú ni ni kí ló yẹ fòṣì ìjà la lé yẹn kí ló kèmí àti ẹ mo mọ ìyá ẹ rí ni ṣé kí pé mo wọ mo wọ mọ́tò ẹ̀ ló wá bá mi sọ ó wá bá mi sọ ṣíìpù ọ̀rọ̀ ó já wèrè ni. kí fún arábìsì yẹn. Ah, mo ti mọ ọrú yín irú yẹn máa ń tọkùnrin ni ẹ mo mix ẹ mo ṣe gbá yẹn irọ́ ni ẹ fẹ́ gbà ní four one nine ni. bẹ́ẹ̀nu sọ̀hún. ẹ lẹ́mi wọn fi mọ́tò ìran mi ṣe mi mo ní mọ́tò mi mo fi ń ṣe uber fúnra mi lèmi gangan mo ní ṣùgbọ́n fi mọ́tò ìran mi ṣe ni tí wọ́n bá lọ tí irun ẹ̀ bá là nǹkan rí ni wàá wọnú mọ́tò tèmi abúlórí burúkú ni ẹni máa bọ ẹ máa bọrọ ẹ ó tiẹ̀ dúró ó yá dúró mo fẹ́ bọ́lẹ̀. ẹ ò lè bọ́lẹ̀ ní sùúrù máa sanwó kẹ ẹ ń di tírípù wẹrẹ máa ẹ ń di tírípù ẹ ń sìn. ṣá ẹ ń di ẹjẹ ń wòye tó jẹ kó jẹ kí n rí two six lówó ẹ. ó sì lọ gbowó ló ṣe ẹ́ ṣáàrí pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́. mo mọ̀ pé ń ṣe anything na mo rí pé kàn ń wò kí ni. Ah, mo kàn ń wò òkun lókè. Mm-hmm. Ah, ah. kí ló dé tára ẹ ò kí ń balẹ̀ ṣé ara ẹ ò kí ń wálẹ̀ rárá ni kò sígbà tó fà mí tí mo ò dá ẹ lóhùn. máa lọ mò ń ṣiṣẹ́ lọ́wọ́ jàre. kí ló dé gòsè kí ló dé ṣé mo lè gbọ́kọ̀ mi ṣeré tí bá fọ́ ọkàn yẹn máa ní rárá. ṣé amòye tí ń tẹ̀ ń ṣiṣọ́ ní pé ah èwo dẹ̀ ni. ara ò kí ń balẹ̀ rárá ṣé o kì í ní tẹ́lọ́rùn ni kò kì í tẹ́ lọ́rùn rárá tó bá fà mí láàárọ̀ màá dá ẹ lóhùn tó bá fà mí lálẹ́ màá dá o ò dẹ̀ fi ọ̀sán dọ́rìn dìde ilẹ̀ fún mi kí n fi ṣiṣẹ́. ẹ wo iṣẹ́ tẹ gbà ni ẹ dẹ̀ gbọ́dọ̀ ṣe mo nídìí yín mo nídìí yín iṣẹ́ tẹ gbà ni. ìwọ ni kò má jẹ́ ìránṣẹ́ èṣù báyìí mo ṣe iṣẹ́ lọ́wọ́ máa lọ má dì lọ́wọ́. mo ti gbọ́. ẹ máa pọ̀ ní ìlú ẹni ẹni mi sílẹ̀ mi ò ṣe ṣe mí sí i. o kí ló dé tó fẹ́ jẹ́ iṣẹ́ èṣù báyìí ló ṣe ẹ jẹ́ kí n ṣe tán káì káì. no not no oh my god. Hmm. ṣáìdá ọlọ́jà náà nù ojú a máa mú jọ ẹwà máa ṣá èmi mo dára tó yín ẹ ti bàdé ọmọ jẹ́ ojú a máa mú jọ ẹwà a máa ṣá èmi mo dára tó yín tẹ̀rí ti bàdé ọmọ jẹ́. kí ló ṣe é. títí bíbá máa wí ṣáídá ló ń pariwo títọ́. Alright, what's up? Ah, ah, right mi ni tí bá fẹ́ jẹun máa jẹun tí màá dẹ̀ fẹ́ jẹun kò sẹ́ni tó lè force mi. báyẹ̀ yẹ́ mi. wọ́n dẹ̀ sì máa yẹ̀yẹ́ ẹ̀. Ah. ó ṣàwẹ̀rẹ̀ rí tòbóyé ń ṣọmọ ọ̀dọ́ mi báyìí ẹ̀ o ti o ti wà ní high level àbí. bẹ́ẹ̀ni ma orí ẹ̀ ti burú. oh darling welcome how are you fẹ́. kí ẹ bá dìde lọ́bì kankan tẹ ẹ ní ẹ fẹ́ jáde lọ́bì kankan wàhálà tó máa ṣẹlẹ̀ ẹnu lẹ́yìn. nígbà tí mi ò lówó lọ́wọ́ ṣé kí n para mi ni. ẹ tó bá jẹ́ pé ẹ̀ náà ló máa sọ sí ẹ̀wọ̀n tó mọ̀ tó kí láìpẹ́ máa fi dà. láìsí wọn ló nínú tó máa fi oúnjẹ tèmi ní kí kóòkù bá mi sè ó dẹ̀ gbé ó dẹ̀ jẹ. ṣe chingọ́ọ̀mù lẹ̀ lọ́fun pọ̀ ni tó fi ń dún bí ọ̀sán yìí báyìí. ojú àwọn èmi èmi ló wọ́ ṣe sí. kó mẹ́ẹ̀ náà. tó bá tó bá mi ṣíwáyẹ bí mo tó bá mi dánwò lẹ́nu yẹn ah! wàá jẹ́ iyán ẹ̀ ní kò jẹ́ kó máa rí nínú nǹkan báyìí náà. gbàgbẹ́rì burúkú wà á gbàgbà nílé sí kò ní ṣe irú ẹ̀ mọ́. iye ló wà kò sí kó tí ẹ ń gbọ́ nǹkan tí mo bá kò sí nǹkan tí mo lè sọ. a fẹ́ sọ wípé òòtú yàwó méjì fẹ́ ni. ẹ gbogbo ohun tó bá fẹ́ kí ni tó fẹ́ kí n ṣe fún ẹ sọ fún mi I'll do it. This food is delicious, honestly kó instagram ẹ máa sọ pé ẹmọ ẹ̀yìn sílé èkó ẹ wọ́n gbogbo aṣọ wọ́n wọn lọ́rùn gbogbo abí ẹ̀gọ́ ló ń gba ẹ̀ òṣèlú ni ó má dì. ló ṣe olórí burúkú ọmọ àlè játijàti àlòkù kan rà. báwo ni ṣe rìn rìn pàdé ẹ. ṣé lóun bàbá lánàá. baálẹ̀ ogun ti débòde o. wọ́n announce káàkiri láti sọ fún gbogbo yín pé ọdún orò tó fẹ́ ṣe yìí ẹ má trespass. agbẹ́rò ibi kankan náà pè lólonú sí i lórí ẹnu sí o. wọ́n lè panú sí anytime from now. no i told you there is something fundamentally wrong with this woman's brain. ẹ fẹ́ finú gbé mi kí ló àkọ́bí ikọ̀ wà káyà lọ́rùn mi nígbà tó ń bímọ mi. nítorí ló ti ra irú pẹfíìmù tó ń já fíkọ́fíkọ́ báyìí. ẹ ṣe ẹ máa mọ Òṣogbo náà. ẹ mọ mọ Òṣogbo. ẹ lọ sóṣogbo kẹ lọ bèrè lọ́wọ́ ẹlẹbù bọ. yà lọ òfin mi lẹjọ lọ síbo. ibo skẹni. báyọ̀ ni wọ́n ti jínú sígbè ó dẹ̀ ni wọ́n ń béèrè owó rọ̀bùrọ̀bù wọ́n ní táwọn bá rí owó yẹn àwọn máa pa ní twenty million naira. Ah. tí kì í bá ṣe pé ó jẹ́ irú yín àkẹ́jì ah, bá ti ṣẹlẹ̀ láti gbé ìkísí kéke púpọ̀ nu wa ti kú. nusi ah. ah, wúlò fáwọn afidilate gan o kí ni ìwúlò nusi. ọlọ́gbọ́n nusi wúlò jù lọ ẹ kàn wá mẹ́tẹ́ búrẹ́dì bíi kí n máa jẹ jíjẹ wo wàá máa ti pọ̀ tó o nílò mo ṣàṣe làkẹ́. irú nusi ò gbọ́dọ̀ kú ó pè yẹn bá kú nílùú yìí ó lè kó ti sàkáàdì yín wá kó tó nusi. ìgbésí ayé àná yàtọ̀ sí tìsín. everybody extend account details nínú WhatsApp ronú ẹ̀ ronú ẹ̀ ló là á káyé bẹ́ẹ̀ lórí ig àwọn mélòó ló ń tẹ̀lé ẹ. tí n bá tàrú ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò yẹ kí n toast yẹ but mi ò mọ ibi tó ti rí station yìí fẹ́ǹsù ó nà tán ẹ wo orun ẹ ó tó oh, very beautiful. ohun bá máa wí ṣáírà lọ́nkẹ́ wò ó ọmọ pa mí o tó bá di má para rẹ̀ ó tẹ́ ààyè ká lò ó dáadáa ni báwo bá lò ó dáadáa ayọ̀ọ́lẹ̀. òní rẹ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní bá sọ lọ́la mọ̀ gbà àná rẹ ló kọ́kọ́ wí jọ o. àná ti sọ̀rọ̀ òní ti sọ ọ̀la ń kọ́ ojú a máa mú jọ o ojú a máa mú jọ mm-hmm, ojú a máa mú jọ èmi mo dára tó yé tèbàdé ọmọ wọn jẹ́ ojú a máa mú jọ ẹwà ojú a máa mú jọ ni èmi mo dára tó yìí ti bàjẹ́ ọmọ wọn jẹ́.